kọ́ríntì kínní orí kejì. àti èmi ará nígbà tí mo tọ̀ yín wá kì í ṣe ọ̀rọ̀ gíga àti ọgbọ́n gíga ni mo fi tọ̀ yín wá nígbà tí èmi ń sọ̀rọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run fún yín nítorí mo ti pinnu rẹ̀ pé èmi kì yóò mọ ohunkóhun láàrin yín bí kò ṣe Jésù Kristi ẹni tí a kàn má àgbélébù èmi sì wà pẹ̀lú yín ní àìlera àti ní ẹ̀rù àti ní ọ̀pọ̀lọpọ̀ ìwárìrì àti ọ̀rọ̀ mi àti ìwàásù mi kì í ṣe nípa ọ̀rọ̀ ọgbọ́n ènìyàn tí a fi ń yí ni lọ́kàn padà bí kò ṣe nípa ìfihàn ti ẹ̀mí àti ti agbára kí ìgbàgbọ́ yín kí ó má ṣe dúró nínú ọgbọ́n ènìyàn bí kò ṣe nínú agbára Ọlọ́run ṣùgbọ́n àwa ń sọ̀rọ̀ ọgbọ́n láàrin àwọn tí ó pé ṣùgbọ́n kì í ṣe ọgbọ́n ti ayé yìí tàbí ti àwọn olórí ayé yìí tí ó di asán ṣùgbọ́n àwa ń sọ̀rọ̀ ọgbọ́n Ọlọ́run ní ìjìnlẹ̀ àní ọgbọ́n tí ó farasin èyí tí Ọlọ́run ti lànà sílẹ̀ ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé fún ògo wa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 kí àwa kí ó lè mọ ohun tí a fi fún wa ní ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run wa ohun náà tí àwa sì ń sọ kì í ṣe nínú ọ̀rọ̀ tí ọgbọ́n ènìyàn ń kọ́ni ṣùgbọ́n èyí tí ẹ̀mí mímọ́ fi ń kọ́ni èyí tí a ń fi ohun ẹ̀mí wé ohun ẹ̀mí ṣùgbọ́n ènìyàn nípa ti ara kò gba ohun ti ẹ̀mí Ọlọ́run wọn nì nítorí pé wèrè ni wọ́n já sí fún un òun kò sì lè mọ̀ wọ́n nítorí nípa ti ẹ̀mí lé a fi ń wádìí wọn ṣùgbọ́n ẹni tí ó wà nípa ti ẹ̀mí ń wádìí ohun gbogbo ṣùgbọ́n kò sí ẹnikẹ́ni tí í wádìí rẹ̀. nítorí pé ta ni ó mọ inú Olúwa tí yóò fi máa kọ́ ọ. ṣùgbọ́n àwa ní inú Kristi.